wàhálẹ́kùn sálàmù tó lọ́ọ́ ẹ̀bùrọ̀kátù bisimilá alhamdulilá àtìmọ̀ sálàtù sálàmù rasulilá a ti ṣàlàyé nípa ọ̀rọ̀ orin láìmọye ìgbà lóòrèkóòrè gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lágbà ti sọ ṣẹ́rọ̀ orin ọ̀rọ̀ kan ni tó sì pé kò sẹ́nì kan tó pé yóò sọ pé orin dà kẹmọ̀ pé ẹni tó bá sọ pé orin dà òun gẹ́gẹ́ ọ̀gbádùn àmì táwọn mọ̀ pé àáfàá kan ọ̀gbádùn láwùjọ òun náà ni gbogbo àáfàá yòówù tó bẹ́ẹ̀ ti sọ pé orin dà ẹtìkẹ́ sì mọ̀ pé nínú ẹni tí ọ̀gbádùn láàfàá lọ jẹ́ torí pé ọ̀rọ̀ ń bẹ nínú Al-Qur'an tó jẹ́ àmọ́ pò yàn ọ̀dà ọ̀rọ̀ ń bẹ nínú súnà níbi àmọ́sá aláṣẹlẹ́m tó jẹ́ àmọ́ pò yàn ọ̀dà lápèjúwe inú sọ́tò Luqman ìyẹn Quran thirty one ní àyà àtàbálàwọ̀ àyà lẹ́ẹ̀kẹfà rẹ̀ àyà lẹ́ẹ̀kẹfà ọlọ́run bọ́ba lè ka sọ pé wà mí nàá nàásì ń bẹ nínú àwọn èèyàn man yashtari lahwa al-hadith tó sì pé wọ́n máa ra eré ìṣeré àfa abdullahi bin masu sọ pé òun fọlọ́run bá búra láwàl hadith yẹn òun náà ní àlìgínà òun ní orin orin náà ni kódà òun fọlọ́run bá bóra lẹ́ẹ̀mẹ́ta orin ni o kò sí bí yẹn ti fẹ́ mọ ìtumọ̀ alukoran tó fẹ́ mọ̀ tó àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí bó ti fẹ́ mọ̀ tí ó ọ̀tún sí wọn ẹni tá a tó wà ń sọ yìí nínú àwọn tó mọ̀ tẹ̀síìrì jù iná ẹ̀ lọ́wọ́ tàbí ìfimọ́ abdullahi ibn abbas ta abdullahi ibn mas'ud lókun ó ní pípọ́ lọ́hùn tó lọ́hùn bá sọ pé wà hadith ń bẹ́ẹ̀ àwọn èèyàn tó pé máa ra eré ìṣeré hadith eré ìṣeré ó ní pé ìṣeré yìí òun fọ náà bá bọ́ra òun wà lè gìnà òun náà ní orin orin ni lèyòdì láǹṣẹ̀bí ìlìlà wọ́n máa sọ àwọn èèyàn lọ kó lójú ọ̀nà ọlọ́run wọ́n máa fi sin àwọn èèyàn wọ́n máa fi sọ àwọn èèyàn lọ́nà kó lójú ọ̀nà ọlọ́run bí rẹ́ẹ̀rẹ̀ ẹ̀lì láì sí mọ̀ ń bẹ́ẹ̀ wọ́yẹ tẹ̀kídà ha ó zùwà wọ́n sì máa mú un ní ọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ aré ni wọ́n máa mú tiwọn ẹ̀sìn tó ní ká má kọrin tó ní ká má lùlù tíra tó ní ká má kọrin ká má lùlù ẹ lọ mú tíra náà wá o ẹni tó kọ owó rẹ ti lọ bọ́ lọ́wọ́ bàbá yìí ó ti lọ bọ́ lọ́hùn ọlọ́run bá pé ó láyé kàlà ọmọ àdáàbò mọ̀hìn àwọn táwọn wí ìyà àìnídélé béèrè ni wọ́n máa jẹ tiwọn ìyà tó fojú hàn là ń pè bẹ́ẹ̀ tẹ́ pé tí wọ́n bá ná àyàn wọn mọ̀ pé eré ìjìyà ọlọ́run bá ní pé wáyé dàtú tilẹ̀ àléhì àyà tó nà tá a máa ń ka àyà wọ ọlọ́run bá fún wọn wàlá mustakbira wọn ó sì gbọ́n ìgbọ́n fún wọn ni wọn ó sì mọ́tòmọ́tò sí ni wọn kọ̀ tí ikún sí ni kà á lam yasmaha bí ẹni tí wọn ti ẹ̀ fẹ́ gbọ́ rárá kà á nẹ́fẹ́ ònà ìhè wá ọwọ́ àdá gẹ́gẹ́ bí wọ́n ti wọ́n ti wọ́n ti ṣe wọ́n ti dí etí wọn wọ́n ti fi nkankan dí etí wọn ọlọ́run bá ní pé fabashiruhu bi adhabin alim ẹ fún ẹni bẹ́ẹ̀ níro níro pé yẹ ẹlẹ́tẹ̀ẹ́lẹ́ o yọ máa jẹ tiẹ̀ pé yọ máa jẹ tiẹ̀ àyà yìí àyà méjèèjì ló jẹ́ àmọ̀ pé orin ohun tó yẹ ká jìnà sí ni bákan náà anabi muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ òye wa nípa pé nínú àwọn nǹkan tó yẹ pé àwọn èèyàn padà sọ di ẹ̀tọ́ tó bá di kẹyìn ayé òun náà lórin wà àwa náà sì rí bẹ́ẹ̀ tó tọ́ ṣe wá bá máa gbọ́ wákà tàbí ewì tí ó bá ti ní ìlú jìtá omele fèrè aago tí ó ti ní gbogbo àwọn eléyìí tí ó ti ní nínú táyà pọ́rọ̀ tó dáa ni àǹbẹ̀lọ́ nǹkan máa bò ó sóhun tó bò ó ń bẹ̀ ṣùgbọ́n táyà pé báyìí yóò kọ́ orin ọ̀hún ó dùn tó kódà kó ṣe pé àyà kúrán là ń kà lámúnáṣẹ́ra àlàkà sọ́dí rọ́ọ̀kì wọ́n bá ń lùlù sí jíjínjínjín fàhùwà haram ó ti dè wọ́ ó ti dè wọ́ ká sì má tẹ̀ra wa jẹ bàbá tọ́ dọ̀tún la mẹ́wàá ẹni tí ó gbọ́ gbọ́ ẹni tí ó sì ní gbọ́ ní gbọ́ ọ̀rọ̀ tí kílíà náà alukuran àwọn mùsùlùmí mu tí o ọ̀rọ̀ àgbèrè kílíà náà inú alukuran àwọn èèyàn ń o bó wa lọ́rọ̀ tá a sọ máa sọ nípa ọ̀rọ̀ orin tàwa nira àwọn àwọn tó ṣe pé kọ̀rọ̀wọ̀ sí tí wọn ò ní máa sọ pé kò sí ohun tó burú ń bẹ ẹnu ẹni wọn wà yẹn abẹ́lẹ́ òun kọ́lọ́hún bọ́ba jẹ́kẹ́lá kò sí àwa lẹ́yìn tó ṣe pé a kọ́ ti ikún sí ọ̀rọ̀ orin gbígbọ́ wọ́n ní anabi muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan ọmọ abdullahi ibn umar lẹ́yìn abdullahi ibn umar ṣẹlẹ̀ yìí nìkan wá ṣẹlẹ̀ sóhun náà òun àtọmọ kí rẹ̀ náà fi wọ́n bá gbúrògùn wọn kọrin bìkan wọ́n gbúrògùn wọn kọrin bó ṣe bẹ́ẹ̀ nù gbóni ní bá ọmọ kí rẹ̀ náà fi hùn nínú eh, sunan abi dawud sọ̀hún gbọ́ ọlọ́hun gbọ́ yóò fèrè sí sọ̀hún gbọ́ ọlọ́hun gbọ́ yóò fèrè sí tí tó fi sọ pé ọlọ́hun ọ̀gbọ́ ọmọ wá sẹ̀ bẹ̀ sójú ọ̀nà ọmọ kéwò rẹ wá bí náà fi pé akílé ah, tí wọn bá fà mí fi ṣe kẹbà òní sọ yóò tó ṣẹlẹ̀ sí mi àti gẹ́lẹ́ ìbẹ́ẹ̀ lẹ́nu ṣẹlẹ̀ sí mi àti ànábì àwọn sọ̀sọ́nà ànábì kọjá lọ́nbì kan bó ti gbúrò ohun ènìyàn ọwọ́ abẹ́sọ̀nà ọ̀nà ẹ̀bọ̀ mi ní wọ́n ń béèrè lọ́wọ́ pé sí ń gbọ́ mo ní gbọ́ sí gbọ́ mo ní ń gbọ́ títí mo sọ pé gbọ́ ọmọ ọwọ́ àṣẹ ìbẹ̀sọ̀jọ́ ọ̀nà so abẹ́